Mami ẹ kúlé mà o. Ẹ kúlé mà. Kọ́bi. Yes ma. Wọ́n ti dé. Bẹ́ẹ̀ ma. Bẹ́ẹ̀ sì. Ó ṣe ń kọ rẹ̀ dún náà níjà rẹ̀. Ẹ̀lẹ́ wọ́n ní Mami, bákan náà ni ọ̀rọ̀ yìí ti sú mi wáṣẹ́ wáṣẹ́ wáṣẹ́ mi ò ríṣẹ́ gbọ́n mo fẹ́ ṣe léyìí dà ti sú mi o màámi. Mm yóò má jẹ́ kó mọ ni bíbẹ́ kún pẹ́ dalẹ̀ ń bọ́ ló rọ̀ mo mọ̀ pé láìpẹ́ láì jìnnà nǹkan tí ó tó ń bọ́ àṣẹkù. ìmọ̀ mi kí wàá ní ìwúlò first class tí mo fi wà lágbà ní unilag tí mi fi ríṣẹ́ ṣe àwọn tí ò gùdù tó mi gan wọ́n ti ríṣẹ́ wọ́n mèkó wọ́n ń tọ́jú ìyàwó ń tọ́jú bàbá ìgbà wo lèmi fẹ́ ṣe yẹn fún yín. wọ́n mi ti sú mi. Ah ò ní jẹ́ kó sọ ẹ́ ní jẹ́ kó sọ ẹ́ ni èmi kọ̀ mọ́ ni pẹ̀lú agbára ọlọ́run wa yìí dáǹsì pẹ̀lú àdúrà àtàwẹ̀ gbogbo àdá. àmì máa mi àmọ́ kò jẹ́ pé. ó jẹ́ jẹ́ pé kí ni ah, ah. ó kò jẹ́ pé kí ni kí ló dé tó fi rẹ lọ́kàn balẹ̀ ah, má ṣe rẹ léṣe sí mi lọ́rùn o mo ní gbogbo àdá sí mi lè bẹ sọ̀rọ̀ ni wo tó yá báyìí bọ́sẹ̀ ń kú lè kó lọ́ṣọ́ra bójú bẹ ro kalẹ̀ kó àjọ. mami mo dúpẹ́ lọ́wọ́ yín gan i really really do appreciate you ẹ ṣé gan ni mo. kò tó pẹ́ ẹ̀rí olúwa bèrè ẹ̀. Oh, oh, okay ma. tí bá ti change tán sìn máa lọ check ẹ. ifá lọ́run gba tẹ̀ tí máa try number mi torí fóònù mi ti kú. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay pẹ̀lẹ́ ẹgbẹ́ wọn mọ obìnrin náà. mo ti rẹ ẹni kejì mi ẹni bí ọkàn mi mo fẹ́ràn àjò ìfẹ́ jẹ́ ń fa ẹ lọ́wọ́ dání kọ́kọ́ ìfẹ́ gbé wa lọ. Boy, I cannot live without you. Olólùfẹ́ mi. Hello, lady. How you doing? What's up? I'm good. And you? Oh, okay now. Uh-uh. Ah, ah. ọkàn mi ṣàkàn ń fà sí ẹ orí orin tí mò ń kọ gan-an ni. ọkàn rí ọkàn ni. Ah. <laughs> mo dẹ̀ ti wá ẹ wálé kí ló ṣẹlẹ̀ ní ìbá bó ló lọ. ṣebí mo sọ fún ẹ pé mo fẹ́ jáde náà bíbí. oh that's true ó sọ fún mi bọ̀ mi expect kó máa pẹ́ bẹ́ẹ̀. ọmọ oh, bínú máa bí in fact bí mo ṣe ń délé báyìí mi tiẹ̀ ṣe anything mo kàn ń bọ̀ lọ́dọ̀ ẹ̀. ọ̀ọ́ ìrètí bá wà ní. káfà pẹ̀lú ibi tó lọ same same old same old story. ó yá ṣèyí fún mi ah. <laughs> ṣèyí fún mi ẹ̀yà ẹ̀rì ẹ̀yà ẹ̀yà kí ló ń ṣẹlẹ̀ gangan Ah, ọmọ I see you àìfọ́ṣá. ṣé mo fẹ́ mi lójú ọ̀sẹ̀ máa wá sí i. I see you I àìjábùtùkùtù kí ló ń ṣẹlẹ̀ kí ló dé o fẹ́ ṣe léṣe ni o mọ̀ pé o máa ń gbèrín jọ má fẹ́ gungun ẹ̀bẹ̀ ẹran boyfriend mi jẹ́ o. wo ìwọ stop ṣe bẹ́ẹ̀ jàre kò ní sùúrù ṣèyí ni mo ṣì ń bá sọ̀rọ̀ lọ ó ya èèyàn rí ẹmu kò mí. ẹmu kò mí báwo lẹ ń ṣe báyìí. ẹ máa rìn máa rán sí mi. ẹ máa rán sí mi same same èèyàn rẹ as usual ẹ wá gbogbo àwọn ṣèyí táwa mọ̀ gbogbo àwọn ṣèyí mọ̀ mọ̀ ṣèyí Abíọ́dún wọ́n ń ṣe bẹ́ẹ̀ ṣe kí ṣe báyìí ẹ̀rí same same hmm. àánú rẹ̀ ló ṣe mí o ló jẹ́ ń bá ẹ̀ dámọ̀ràn àánú ẹ̀ ló ń ṣe mí same same má hmm. ti ń lọ. nǹkan tó gbé wá wà nílé máa fún ẹ ní tiẹ̀ tí tá bá ti. adisha. two thousand and eighteen la wà o. ire two eighteen la wà o ó ń ṣe rìhásà òní má dà lọ àwọn kan tá a rí lánàá bọ́yìn display lélẹ̀ òun náà á fẹ́ máa ṣe bí òun. wow ẹ̀ ń try báwo lẹ ṣe ń kó. no it's nothing it's nothing ah, mo ń bá ìṣeré ni. well mo rí pé kàn ń tẹ fóònù ni what's up what's happening? ó ń sọ fún mi lẹ́ẹ̀kan pé the same thing náà ni nǹkan tó tún bá dé. babe same same o seriously same old story in fact ó ti sú mi every time same thing ló máa ń sọ ẹ eh, qualification ẹ ó ti ju post tàfẹ́ gbà ẹ fún lọ́wọ́ ọ̀fẹ́ kọ́ sàkà wọn o ẹ eh, àwọn ẹlòmíràn ti sọ ẹ eh, drop cv ẹ o màá pè ẹ o ṣé yẹn ni mo fẹ́ dúró tì ní i am tired. it's very depressing especially fún ọmọkùnrin tó jẹ́ pé ó láwọn responsibilities kan tó yẹ kó máa gbọ́ but má worry everything will be fine. Eh? mo mọ̀ pé ọlọ́run máa ṣe tó dáa fún wa gẹ́gẹ́ bí orúkọ ẹ̀ ṣùgbọ́n and àwọn very successful people tá à ń rí lẹ́yìn náà tó bá gbọ́ stories wọn wọ́n máa ń sọ irú báyìí so torí ẹ̀ náà mo ṣe stick pẹ̀lú ẹ̀ wá ṣàrántí mi tó bá dọ̀la tó bá ti hammer. wo wo wo kọ́lọ́run yà ṣe ni o kọ́lọ́run yà ṣe ni torí ó ti ń sú èmi ó ń sú èmi. èmi náà fẹ́ jẹ́ strong backbone lẹ́yìn ọkọ mi so that tó bá ti dé oh, position yẹn tán wàá rántí ìwọ náà mo máa sọ àwọn oh, stories yẹn pé ah when i was not mo orin tó lámìdé kan náà pé àkọọ́lẹ̀ pẹ̀rẹ́ mo fẹ́ kó kóró àwọn orin oyè tó bá ti dé lẹ́wọ̀ ẹ̀sẹ̀ wàá sọ pé ah, ó bá mi jìyà o torí ẹni tí mo ṣe ń pampẹ́ o wàá kàn lọ níjọ́ kan wàá kàn dé báyìí ni wàá kàn gbé ọmọ wa ni. bó ṣe sọ yẹn gẹ́gẹ́ bẹ́ẹ̀ ló ṣe máa rí. yeah baby i know. <laughs> you know what gbogbo nǹkan tó ti ṣe kọ́ ti jẹ́ kí n mi dùn ọkàn mi lè wà lẹ́yìn yẹ mo mọ mo mọ ojú kan nǹkan dàbí pé ojú nǹkan mi bákanbákan. ìwọ àti fún yìí o lè tẹ paṣá Ọlọ́run ló mẹ́rin tó máa tẹra ìpanu òwò àti ẹ. ìgbà tí mi dẹ̀ wá rí nǹkan tẹ̀ nǹkan ká níwò tiẹ̀ wá ń bìbọn bóyá ń bá rí. Ah, ah, orí pọ̀ gan. Hmm? Hmm. ó mọ̀ pé mo kọ́ lẹ́lẹ́kan pé mò ń fọṣọ hmm, ṣùgbọ́n pé aṣọ tí mo fọ gbogbo ẹ̀ ó ti gbẹ mo ti wá ka wọlé mo dẹ̀ wá ń wò pé àwọn ọkùnrin ẹ máa ń ní one very good touch tẹ bá ń iron aṣọ so máa wò pé àwọn aṣọ yẹn bóyá kò help mi kó bá mi iron ẹ so àwọn gators yẹn máa yọ dáadáa. ṣé kí ni mo gbà i will do anything for you babe. you see mo mọ pé tó bá ti lówó náà bó ṣe máa máa fowó kẹ́ lélẹ̀. má ṣe anything kan rárá dìde bẹ́ẹ̀ yẹn jẹ́jẹ́lì hmm. fún lọ́wọ́ ẹ̀. Miss Tokunbo Adebowale. Who do we have here, Mr. Bankole? Guess what? What? This gas. What is it? No, try now. I'm not Baby won the contract. wow! I tell you. Okay, why am I even surprised? Of course I know it's you. If anyone should ask me who is an estimation personified, I'll tell anyone who cares to listen that it's Mr. Banko. So Kuyeko Jomuluchi because my dad already told me about you before I left the US. He told me how competent and diligent you are. So I shouldn't be that surprised. No bullshit. <laughs> yeah, you should. <laughs> um, actually, um, Timmy Obashi, Alumino Mashi. And meanwhile, why Timmy Otefe Nishegon? Your dad has been a wonderful father to me. apart from he's my boss he's been there financially physically spiritually in all aspects i mean so why ti mi nílé in Koton somewhere ń san well fún and meanwhile um, this is my father's company also iléeṣẹ́ dáàdì mi nìkan ṣe iléeṣẹ́ dáàdì ẹ̀ tí mo lọ. thank you and um, Bankole um, iṣẹ́ ṣe pọ̀ um, you need to send some people to go and inspect the GTNT academy project. that I already did. You did? Yeah, that's Wow. <laughs> so nice of you. You need to give me your best at all times. Don't get tired. I trust you though. God <laughs> help me. I actually on this course for some reason. Of course. Trust me. I'll ring you up in your office first. I trust. up! Jump up, jump up, jump up. Alright, I'll see you around. Oh, don't make me lazy. Right, we should drink up to that though. Alright. Mm -hmm. oúnjẹ kí tó lọ ni. ṣàpọ̀dà ni ẹni ṣé tẹ́bí bá ń pa mí ṣé mi nímọ̀ ni ṣé mi nímọ̀ pé ó yẹ kí n fóúnjẹ síkùn ni kí ni tiẹ̀. ẹ má bínú mo ní kí n. ẹ ẹ ẹ olówó jẹun wà lọ tiẹ. look at this idiot. ó dàbí ostrich alábòsí ni eye service ẹ ti pọ̀ jù kán lè ló ń ṣiṣẹ́ nìyẹn o. I'll see you later I love you. make sure pé ọ̀pẹ̀lẹ̀ bá ń kọ́lé sọ́ọ̀tì. I will I'll try I'll try. all right. I'll try. Organize it. All right. Be a good girl. Ah. Good day, sir. Hello, how are you? Fine, sir. Yeah, you are Sheifumi Badmus. Yes, sir, that's my name. Okay. you want to wash your. Bravo. Thank you, sir. Yeah. You can have your seat. Thank you, sir. Yeah. Yeah. Ó ṣe mí láàánú wípé iṣẹ́ tó apply fún àní lè fún wa. You know, you have a very impressive record, a very good qualification. I mean, first class look, gbà jáde. Impressive. Quite okay. Surely, <laughs> ìgbà wo lo ní wàá gba iṣẹ́ mọ́ èmi gangan tó bá ń bíbà You want to know why? Èmi gan tó bá ń bíbà yìí tútù ní second class lower. <laughs> Ẹ sà mi ò mind any position bó security ni o bó gardener ni o sir i don't mind i need this job like yesterday sir ẹjọ́ nítorí ọlọ́run i have an aged mother at home so they need upkeep from me ẹjọ́ nítorí ọlọ́run sir. okay ẹ uh, well tí àyè bá wà níbò míì màá rántí láti pè ẹ́ since i have your contact. Ah, kí n gbogbo eléyìí ṣó yẹ kí n tún máa face gbogbo eléyìí I've been everywhere, no job. Um, yes, sir. Ṣé mo lè drop sí mi, sir? Yeah, why not? Okay, sir. Here it is. Yeah. Okay, you can take your leave. All right, thank you, sir. Most welcome. You too. Orí o ti kó sẹ́gẹ̀ẹ́, wá gàpá wá, kó kíní and he <laughs> he's not bad looking he's good looking awade irú yẹn awade very likely he í kàn nínú àwọn eh, chairman kó wá lọ rí kó yó fún wàhálà awade awade chairman awagbe mr shitu o uh, uh, this badmus o àbí ṣèyí fún mi o i will now take ah, no ojúlá alákọ̀ọ́fin sọ́rí sífìẹ̀ yìí will not see the light of the day. trash can ni mo wá ju sí. Why is this happening to us here? Ah. Kí ló dé gangan, kí ló ń ṣẹlẹ̀? Nílẹ̀ bàbá wa láti ń jẹ ẹ̀yà. Good morning, madam. Good morning. Good morning, madam. Um, Mo dey check in office all the time, but ẹ ti Good morning, madam. Good morning, everyone. Good morning, Mr. James. Why did you come on to me like you wanted to devour me? Kí Good morning, madam. Good morning. I thought I just said good morning to everyone. Mm. I didn't know yet. You know, my prayers, if Wait. Did you just look at my behind? Hmm? No, we do no such thing. Mm -mm. I, I must say you look ravishing this morning. Oh, thank you, Mr. James. thank you for coming. Welcome. You don't see anything now. Hey! Hey! ẹ wò inú pé ọ̀rọ̀ sọ̀rọ̀ sọ ní ebi jẹ́ wa yìí. o lè wo but sincerely i didn't see anything. ẹ ẹ dúró ṣé wọ́n tún máa ń rojú ojú ni. ó ń béèrè orí tójú ẹ ti pọ́n. mi ò rí nǹkan. orí lójú ẹ pọ́n ẹ. orí. ọ̀gá. good morning madam. morning. Morning, ní kí I'll be starting my leave tomorrow. Say that again. I just said I'll be starting my leave tomorrow. Mo boy. ẹ̀, mo kàn fẹ́ kó tún sọnù. O tún máa sọnù, o tún fi Such arrogance. O tún wá repeat ara rẹ̀ pẹ̀lú You're so nasty, you're so rude. You walk into my office on a Monday morning to tell me you're going on leave on a Tuesday and you expect me to jump up and pull my pants. Wá ṣó ti ríṣẹ́ síbòmí ni? Mi ṣó ti ríṣẹ́ sílé epo kan tó ń gún ẹ̀ gàràgàrà tó fi ń ṣe yánmayànmá bíbá yẹn. Because I don't get it. Everything is with attitude. Kí ni? Kí gangan ni ṣé bàbá ẹ̀ ló ní ilé iṣẹ́ ni? Ṣé ti pa ni? Leave the job if you're tired. For the records, only five years experience and I'm in my early 20s. So in case ẹ bá gbé profile me lọ sí any organization wá gbà mí. Jóná, ṣé torí pé wọ́n máa fún ẹ ní full salary ni ọkàn ṣe balẹ̀ pẹ̀lú leave dọ̀nà? I will make sure to cut it into half. Mi ò ní jẹ́ kó fún ẹ full payment. Tóró ti jọ ẹ juju. I don't get it. Such arrogance. Get out of my office. Get out please. wo èmi àti ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ nínú iléeṣẹ́ yìí máa ní ẹ lára dáadáa máa fàyè sùn ẹ ṣe bó ṣàkọ ni àbí o fẹ́ jọra ẹ lójú o fẹ́ gbéra ga sí mi àbí wo máa ní ẹ lára iléeṣẹ́ yìí máa kó sùn ẹ wà kúrò èmi gan ti rẹ́dì láti lóòzẹ̀ náà tó ló mọṣẹ́ ẹ̀ ṣe ṣùgbọ́n máa fàyè sùn ẹ ṣèbí ṣákì ló gbé ṣákì yẹn náà ló ṣe àfẹ́ idiot. ẹ rí hmm, jẹ́ kí n gist ẹ̀ àní tó bá rí bọ̀ bọ̀ yìí tó bá rí bọ̀ bọ̀ yìí I wish you were there kí ló dé ná mo ní mi ò wá interested ti máa rí bọ̀bọ̀ yìí ti máa rí bọ̀bọ̀ yìí dẹ́nẹ́dẹ́nẹ́dẹ́nẹ́ ṣé ìwọ òtẹ̀ kí n read mood ni èèyàn fojú bẹ́ẹ̀ sọ́lá tẹ̀kan o ò gbọ́ àgbà tí mo la gbogbo ẹnu náà. wo ní sùn mi jẹ́ kí n jíìsì tẹ̀jà rẹ̀ kẹ́sẹ̀ ló máa ń ṣe é pàápàá gbọ́ jíìsì yẹn náà farabalẹ̀ kó gbọ́ jíìsì ta ló ń pè é. kí ló ṣẹlẹ̀. Chelsea, why you sounding this low? mi ò bínú kí ló ṣẹlẹ̀ ni mo bí ẹ́. kí ló tó ń sound báyìí náà a ah, níjà ti tẹ́lẹ̀ náà. mo ní kí n check on you náà ni. má bọ́dà àti wá mi ní sí around. a ah, ní any issues lately so why all this. mi ò ní sí nílé. Ah. hello hello ẹ̀rí ló wà. Abuja for one minute. ó dẹ̀ sọ̀rọ̀ ta ló ń pí ẹ̀. ta ni ìwọ mọ̀. Ah, àbọ̀nkù kò sí kò sí. now you are talking nǹkan tá à ń bá ìsọ láti jọ ọjọ́ iná lélẹ́yìí. ìwọ náà kò wo èèyàn kò kò gùn tí ń rin wá from nowhere a máa wọlé a máa jáde a máa wọlé a máa jáde a máa wọlé a máa jáde. Eh? ló ń wọ ìbò ló ń jáde. jókòó síbẹ̀ ìwọ náà kò imagine tó yẹ kí bàbá olówó kan ló ń wọlé ló ń jáde ló ń wọlé ló ń jáde ló ń wọlé ló ń jáde wá ti mọ nǹkan tó ti máa achieve láti jọ ọjọ́ ẹ̀ kọ́ ló ń ṣe lọ́fíìn olórí burúkú kan. bí mo ti mọ̀ wọ́n gẹ́ òyìnbó I give up. Ah. ṣó máa fi mílíọ̀nù fẹ́ sọ̀rọ̀ sílé ayé ẹ̀ ni ah. tí ẹni mò ń ṣe ọ̀rẹ́ mi. irú ayé oore ẹ. Eh? Eh. Mm-hmm. lálàá lọ sí àti lóru ṣòtú ayẹ kojú mi kó rí bí wà ẹ̀rọ. ọ oh, Tókunbọ̀ ó ní kí n yọjú sẹ́yìn tó. yes that's true ẹ mọ fẹ́ràn ilé ti pé kò jọ kó má gbàgbé láti yà ní house nípa federal government project yẹn. Ah, kò possible kí n gbàgbé náà mi ò lè láéláé gbàgbé definitely I will do that. tó bá dẹ̀ dàbújá bá mi kíyàwó àtọmọ. Ah, that's so sweet of you anyways um, ọlá tiẹ̀ ní exams ẹ̀ lọ. really hmm. ah all the best to her. oh thank you very much i appreciate that. ẹ eh, ta ló máa gbé ọ lọ airport. oh that uh, mo ti pick up ma tó máa gbé mi husband mi ní little fault mi lè pé bọ̀bọ̀ yẹn máa bá mi kí n sọ̀rọ̀. okay that's fine. Um, I'll see you around. Yeah, take care of yourself. You have arrived? Hello, sir. Accident? that we lost a great icon in your department, Mr. Bankole. However, work must continue. So, we need a replacement for him as soon as possible. Keke bẹ̀dẹ̀ ṣe We náà bid for contract the federal government and Dama máa bẹ̀rẹ̀ sí láti next month which is a month from now. We need someone very competent with at least five to seven years experience. If you agree with me, Mr. James. Yeah, absolutely. Also, I need to inform you that the contract will be in two phases. The first one is over 200 million, and the second one is over 100 million as well. So now you know it's no child's play. Thank you. Anyone? Did you get my pizza? Oh, I'll do that right away. Látẹ̀ nǹkan. Ẹ má bínú mà. Um, I think that will be all. Um, Ìwọ, Ṣákì. Without due respect, ma'am. My name is Bimbo Badmus. She o just Ṣákì Is Shaki not your name? Yes, Shaki lorúkọ but I filled in Bimbo Badmus. Whatever your name is, I really don't care. See me later in my office when you're done on your table. Crazy. Wàhálà tiẹ̀ wá jálẹ̀kùn. Ó ṣe la mọ́ mi lórí àbí kò sọ̀rọ̀ padà sí mi wéèrè. Wọ́n máa ṣàkó òṣù, wọ́n máa pòpò òṣù. Ṣákìdẹ̀ ló ń jẹ́. Mi náà tọ́jà Wọ́n ṣàkó Wọ́n máa ṣàkó òṣù, wọ́n máa ṣe pọ́ṣpọ́ṣ níbi iṣẹ́ ọpẹ́lọpẹ́ bank transfer tí mo fẹ́ ṣe fún táṣírí ẹ fi ti pé ṣákí ni mi dùn nínú wọn àṣàkóso ẹ mọ̀mọ́ ìdí bọ́ọ̀ bọ́ọ̀ bọ́ọ̀ excuse me ma. excuse me madam idiot kọ́ tí máa ṣe fún ẹ lọ́fíìsì wàá gbà ṣákí ìdí ọ ni máa ṣákí ìtò bì. ṣákí badmus this already become badmus idiot who is that are you mad sorry, ma you're cleaning my office at this hour tí mo ti resume. i'm sorry ma. are you mad. i'm sorry ma i'm sorry ma. i said get out. i'm sorry ma. for mad people in my office. Get out, please. Get out! How did I employ so, so many mad people? Oh my goodness. Ẹniọlá. Má. Kí ló ti fóònù máa ń take gbogbo táìmì náà? Ẹ má bínú tó bá yẹn mọ̀. Nǹkan kan wà tí mo fẹ́ bẹ̀ẹ́. Ṣé lóòótọ́ ni pé mm, mo burú? Kí làwọn èèyàn máa ń sọ lẹ́yìn mi náà? Nípa yín. Mo máa ń gbọ́ táwọn kan máa ń sọ pé mo burú. Àwọn kan máa ń ní mo sọ́ọ̀sì. Àwọn kan máa ń ní mo nasty. Àwọn kan máa ń ní mo mo nonchalant àwọn míì máa ń ní ní ìmọ̀ràn sọ ṣé tòótọ́ ni kúlẹ̀ tó ń yanra tó ń mi orí like you're not one of them. ah mi ò mọ kan pa ẹ̀ anyway I really don't care nǹkan tó bá wọn ní nǹkan sọ as long as tẹ́ balẹ̀ sọ lójú so it's fine. well are you ready to leave. yes ma. yes ma iṣẹ́ ò tẹ̀ wọ́n ṣe mọ́ rárá ká má lọ lé ni. Get my laptop into the car, mind. And make sure not to forget my phones and um, your laptop here. To bag my bag in laptop, the bag, and the car Make sure you don't forget my phones. lóde gangan kí ló ń ṣẹlẹ̀ ilẹ̀ bàbá wa láti ń jẹ sóòyẹ kọmọ ẹlẹ́ran máa jẹ́gùn sóòyẹ kọmọ aláṣọ máa wàkísà o sóòyẹ kọmọ ọba kú kú wa máa ṣẹrú o kò yẹ kó rí bẹ́ẹ̀ o mami báwo wà lọ́jà. ẹnu ẹ láwa yìí jàre ẹgbẹ́ ló tún wá ń bọ̀ báyìí nù. mami mo máa ní lọ rí ẹ̀rí olúwa nílé màmí ìmọ̀ bá sọ pé ó ti travel. àìbóló wà lọ tí ò dágbére fún ẹ. lọ síbo a ní mò ń gbóhùn ẹ̀ lábẹ́lẹ̀ nínú ilé bí màmá ẹ̀ ṣe ń sọ fún mi pé travel. Ah, kí ló dé tí yẹ ń parọ́. mi ò mọ o. bàjáde ọkọ mi. ṣadé o ṣe. Ah, sún mi o màmí ẹ wo ohun tó máa ṣẹlẹ̀ ìwọ ṣáà ṣe báyìí fọkàn ẹ balẹ̀ o tó mọ̀ pé <laughs> ẹ rí olúwa náà ń ṣọmọ bẹ́ẹ̀ èmi á pè bàbá bẹ́ẹ̀ nìkan tó rí lọ́bẹ̀ tó fi wá ru ọwọ́. bóyá dẹ̀ lè sọ fẹ́yìn yìí o. pẹ̀lẹ́ ibi tó wá múwèé lọ báwo wá ni. Ah, bákan náà ni o gbogbo ọmọ ni ẹ ṣáà drop cvl àwọn máa pè é padà bóyá tó bá máa pè mí lọ́la. má mi ó ti sú mi ó ti sú mi. má pè é èmi mọ̀ ni ibẹ̀ gbogbo tó wà lẹ́yìn ọlọ́run àgbàdúrà láìpẹ́ ah. pẹ̀lẹ́ kí ló máa rí jẹ báyìí. sí nǹkan tẹ bá fún mi tí mi jẹ àbí èyí tí mò ń wò yìí náà déédéé náà ni. ẹ mo tẹ̀ ti dáná lẹ̀ lé ṣùgbọ́n bóyá kọ́kọ́ fi eléyìí ronú ná kí Ṣadé lọ́kùn lọ́bẹ̀ gbé oúnjẹ lé wa. ẹ bọ ẹ bá ń fi ata yẹn ẹ mọ bá ta yẹn ṣe máa ń ta yẹ́rìyẹ́rì yẹn ẹ ẹ ìyẹn ni màá fi jẹ. ọlọ́run ni ìwà ni màá sìn títí ayé àmì o ọlọ́run ìwà ni màá sìn títí ayé àmì o màámi máa. iṣẹ́ Orwell and company pé mi bí mo ṣe ń bọ̀ nísìn wọ́n ní kí n resume lọ́la. ah ìyá ṣe o. irọ́ o mo ní bẹ́kún bá pẹ́ dalẹ̀ ayọ̀ mọ́ lòrọ̀ èmi mọ̀ pé ọlọ́run mi máa ń gbàdúrà ni ọlọ́run ò fi ń tọ́jú àdúrà sẹ́gbẹ̀ẹ́ kan ó bá ti ń gbà báyìí ó máa ń gbó ni ẹ mo dẹ̀ sọ fún mi ní kò fọpọ̀ ẹ balẹ̀ pọ̀ lọ́wọ́ àṣẹ ṣùgbọ́n ọlọ́run ti ṣe bẹ́ẹ̀. ẹ wò mami mi ò ní ṣe aláìgbọràn sí mi mọ́ láéláé. ìyá ní ìyá ó ẹ ṣeun. ọ̀rẹ́ ọkọ mi so ìgbà wà ló máa lọ bẹ̀rẹ̀ iṣẹ́ náà báyìí. ah màmí tí ṣé o bá ń pẹ́ ní ẹni kó ń pẹ́ṣẹ̀ ọlá ni o. ah ìyẹn náà dà sí wàhálà gbogbo bí mi kan ṣe wọlé rè pé kí n kí n palẹ̀ mọ́lẹ̀ gbogbo tí mo fi pàtẹ kí n tó lé kí n dẹ̀ bomi sára kí lọ dáná dá máa jẹ nígbà tó tètè dé báyìí sí tó tún máa bẹ̀rẹ̀ iṣẹ́ lọ́la máa tètè jí láàárọ̀ ọ̀la màá lè dáná nǹkan tó máa gbé lọ bí iṣẹ́ fún ẹ. ẹ ṣe mọ ẹ ṣe mọ ọ̀yà ọ̀yà ló gbogbo sáà. ọlọ́run mi ìwọ ni màá sìn títí ayé àmì ooo. Olúwa ṣe ńlá ẹnìkan kan ò lè ṣe bàbá ti ṣe o torí náà mo yàn án pé mo wà láàyè. Olúwa ṣeun ńlá sẹ́ni kankan ò lè ṣe. ti ṣe Yeah. Iṣẹ́ òru orí náà mo yàn pé mo wà I guess I'm good to go. Okay, um, I'm sure you can be by. Huh? My little Good day, madam. Talele tí bàtà ẹ̀ dàbí ṣàkúṣàkú yìí. Actually, ma, is a very cool guy and Emma with his dressing it. It's, it's someone people that sham sham and. I see you are his mouthpiece. My name is Sheifumi Ma. I am an estimator. You sure are. I backed first class degree from the University of Lagos in quantity surveying, otherwise known as estimating. And um, Hello, mister. What did you call yourself again? My name is Sheifumi Ma. Save yourself the pistol, because I sure don't need it. Sorry, ma. Daniela, what do you think? Both you come out Okay, let's see. Well, um, we have a project at hand. And um, Maybe I'll give it to you to try you. But if you fumble, you'll be in trouble. But if you prove yourself, well. But till then, you'll be a contract staff here in our establishment until you're able to prove yourself worthy of being a proper staff. Thank you, ma'am. You're welcome. But please, the next time you show up in my office, be sure to refer. This is garbage so, Ma, can I put him through on the necessary documents? Yes, please. Um, give him all the necessary documents to go through and prove himself. At least let him prove his worth. Thank you so much. Yes, thank you very much. By the way, Mr. James, I like your shirt. Oh, thank you so much, Ma. And you. Do yourself a favor to get an iron. Okay. The next time you come to my office, be sure not to look like this. You look like garbage grocery store. Yeah. Well, thank you, ma'am. Thank you, Mr. James. Have a good day. Oh, look at Baba Angel Calvin. Sandy Kelvin. Ex-boyfriend mi tó wà ní America before I left. But um, ṣe é fún mi lórúkọ ẹni yìí. Ṣé ṣe Kelvin? Hmm. mo yọ gígùn ojú ni mi fi mọ̀ pé ṣe ìfún mi ló dúró ṣe Kelvin. ẹ má bínú ma. who do you even think you are? pé mo tẹ̀ ń fọ̀rọ̀ mi lọ ẹ̀gàn do you think you're my friend? you are my PA remember that get up. to your office and then next time don't dress like this for my office. yes cover this thing. ó dà pé mo ti ń fún ẹ friend hand ju ló ṣe ń ṣe gbogbo bọ́tọ̀ ṣe. this is your office I'm not sure for my office again until I call you. yes. yes. reinforcement in columns because now we have the reinforcement now so I kò máa ṣe form work ẹ̀ tá a bá form work ẹ̀ a máa mix concrete àdé ẹ̀pọ̀ ẹ̀ fún gbogbo ẹ̀ by I'm officially in three days then we we'll move to the lintel from lintel beam then from beam we we'll go to the roof. because I need all this material because I'm other material very on the work so I need I, I just. Okay. I hope you know the transfer I made to your account. Yeah, yeah. Yes. ẹkú o bàbá ẹkú alága eh, gbogbo yín eh, ẹ ṣe láti eléyìí ṣe ah. ẹ ṣe o ẹ ṣe o ẹ ṣe wa o ẹ ṣe o bó ti gbogbo bó ti wájú ló jẹ kó. kí ló dé kí ló dé kí ló dé ẹ máa jà kú ni. Eh, ah. tí ẹ wá tètè wò aṣọ bí eyín sàn. Quality ni na. Yes, I share me. So I, know what I'm saying. Quality. You know? your due diligence. I trust you guys. Definitely. I know you lose some standard material. Like, like this is very good. Yes. Um, I will still send him to you. okay, sir. Okay, sir. If you go to the music, I will send you to ti ẹ̀dá engineer ti ẹ̀ lọ́pọlọ tó gbé electrical details fún ground floor lighting layout in the most still process. Okay. ó bẹ́ẹ̀ dẹ́ ń sọ pé height bí mi yóò ju five meters lọ mo dẹ̀ ń sọ fún pé five meters ló wà nù drawing. 1.02 ní ìfẹ́. Here Caliphilia náà ṣiṣẹ́ lọ́la. We have the sections and we have the details. So we can work with this for tomorrow's meeting. Okay. One, two, three, four, five, six, seven, eight, nine. Ten. Ah, thank God, we won it. Ah alaye ọ̀rẹ́ báwo ayé de. ó mọ̀ kó tó máa ń ṣe tó máa ń fọ́ lè sinmi wọ́n máa jẹun wẹ́rẹ́ bí yẹn ó mọ ewúrẹ́ bí ewúrẹ́ ṣe máa ń ṣe ọ̀rẹ́ arúgbó ẹ̀ lọ́run tó dáa. ó mọ̀ kó tó ń dùnú mi guess what. kí ló ṣe ilẹ̀ kó jábí sí wọ́n lọ. we won that contract. oh my goodness ṣe o we won that contract àrùn ah, ṣe olóhùn ṣe that's good that's afa ah, ṣe ti pe madam. ṣé wọ́n ti pé contract méjì ni madam sọ̀rọ̀ ń pa ìta lọ ṣe but mẹ́rin ló ṣe mí lànà ẹ̀yàn kan péré la rí win nínú ẹ̀. ẹyàn kan ah, ọmọ kílódé tó ń sọ̀rọ̀ báyìí jẹ́ ká ṣọpẹ́ tiwa àtọ́nà àtọ́nà yín bad now ẹ ṣé wo mo ni a bid fún nǹkan méjì wọ́n dẹ̀ fún alẹ́ yẹn kan bẹ́ẹ̀ ó yẹ ká dúpẹ́ ẹ̀ it's worth celebrating you know. ọ̀gá gan-an tó bá gbọ́ inú adùn yàtọ̀ lẹ́nu gbogbo ìwà pariwo ayẹ. Oh, so so overwhelmed so overwhelmed man inú mi dùn seriously. I'm happy to. You know what? Yeah. Let uh-uh. me go. My host there. Uh-uh. Outside office. Outside office. Oh, is it there? Host your guy. ọ̀gá ló jẹ́ ká jọ host papọ̀ kó lè fi you know kó lè appreciate wa mọ̀ kó lè fi kún salary wa ká tún ká tún máa be happy jù báyìí lọ. Mr. Man eh? mi ìmọ̀ ń pa nǹkan tó ń sọ òun sílẹ̀. ọmọ yìí àfi bí arúgbó <laughs> ọ̀rọ̀ ẹ̀ ọ̀rọ̀ ẹ̀ ti sú mí nínú Mr. James ẹ ká sàn oh really ah okay. màá sọ fún wọn ó dà wọ ẹ bàbá gàdá àṣà o ẹ. January to December ah good news. any good news ah ṣe fún mi ti win contract yẹn. really yes. ṣé méjèèjì. Ah, rárá tó ní two hundred million yẹn. ìyẹn ló wá ń jọ sí tó fẹ́ sọ̀rọ̀ di nuisance ní um, supermarket bóyá kò kúkú lọ gba olórin kẹ tó full band stage. ṣé gbogbo ẹ̀ mà. ìdajì ni ṣàmárà gbogbo ẹ̀ a máa sanwó half ni àbí what kind of stupid question pété bò ní ṣe bí nuisance lé nìyẹn náà. wọ́n sọ fún ọkọ bá mi ní mọ́tò àmọ́ bí nuisance ni wọ́n rẹ̀ nù. àǹtí kí ló ṣe wọ́n are you silly. kí ló fẹ́ fà yín. Ah, set ẹ níwájú. ẹ má bínú o. Ah. jọ́dá mi ló jà yìí. Bọ́nà, kí ló ṣe tẹ́nìkan ṣeré? Eh? you're just an incompetent nincompoop. Kí ló rò pọ̀ jẹ́ náà? Kí ló ń jọ ẹ́ lójú? Abuta Eniola yẹn wá jọjọ ẹlẹ́yà ní supermart. Ẹ ti gba contract ó ti jẹ lọ lójú ara ènìyàn. Wait, what are you being paid for if not to win contracts? Ó rò pé kàn wá milk and um, honey ń bíbà, abi? Wọ́n ti ṣí company kan tó kàn máa milk off them. Eh? anyway me tell you, blame ẹ̀ náà but tó tiẹ̀ ti ń change aṣọ sọ you think you are one biggie of a person. Look here, I need more of you in this office. I need you to do more work. I need you to win more contracts. Work, work and work till you die or till you retire, whatever. Just work. Yes, ma. Now get out of my office. kún mi bẹ́ẹ̀. jeez this guy is full. kí ló dé tó lè báyìí. ìyá ara ẹ̀ ń ṣe báyìí tí inú ẹ̀ báyìí ló máa ṣe ọ̀rọ̀ kọ́rọ́nà àmàsọ lẹ́nìí ojoojúmọ́ ìwọ lónìí ìwọ lánàá bí ẹ̀kọ́ àkọ́kọ́ jẹ kí ló dé tó bàjẹ́ báyẹn àwọn ìyá ara nǹkan lọ́wọ́ ẹ̀ mú chẹ́ǹjì wà tọ́jú ẹ̀ sọ bí bí bí kí ló fẹ́ fi yẹ ṣe. ẹ má bẹ̀rù má ní kí n má bínú jàre tó bá ti ṣiṣẹ́ ibi tó ẹ̀ má ní kí n má bínú ẹ kí n má bínú ẹ kí ló fẹ́ dà fún ẹ ṣé lànà má bínú ló sọ ó ṣe ń jẹ tá má bínú ló sọ ó má bínú iná ni ìkàdé má ṣe bẹ́ẹ̀ tó yẹ tó bá ti ṣe nǹkan tí ò dàtẹ́ ẹ̀dá tabata ti bẹ̀ ó ti tọ́nu wọn nìyẹn gbogbo yẹn ló ń kọ́pìlẹ̀ lójoojúmọ́ tó bá ti rajà lẹ́wẹ̀ àdúrà mi kọ́kọ́ má padà àgbà ṣe bẹ́ẹ̀ náà ni mo rán mi gbowó àjọba orí yẹn ó gbà wá tì ó kọ owó lọ ó dẹ̀ mú fún owó òdúró lọ́wọ́ ẹ̀ the next thing tí ó bá náà òun fi kún owó ọjà bó fi ṣe kọ̀ọ̀kan ni nínú wà burúkú ò nìyẹn ẹ gbẹ́nu tó bá tó yẹ kí n má bínú mo lè gbá etí ẹ̀ tí bàjẹ́ òṣìṣú tí bọ́tà járe ta oníkaba gèrè yẹ ó ju dùndú tá à ń dín àtàkàrà lọ ní tẹ kó sí kaba tó tó yìí ó kó sí kaba gèrè yẹ ìmọ̀ bí abẹ́ abalọ̀ ni mo ṣe tá pé arígèsè títà ṣerun ìyá sórí onírànà aṣẹ́wó oníṣekúṣe ọmọ Ghana àfikàn yòókù àfikàn yòókù sábẹ́ aṣọ dáadáa. Ah. ṣé fún mi ṣé òun pa bí ṣe mọ bọ́mọ bíbí látẹ̀kọ́ ni tó ṣe fẹ́ bó o tí o bó tiẹ̀ òkè rárá tí bí ẹ̀ka ẹ̀ka panu bọ̀ ká ti bọ́mọ bíbí kó lè mọ tó ń ṣe ò ni ó dẹ̀ ó ṣe fẹ́ bó o bọ̀ ṣé fún mi. Mami, àìwò mi ò sí in the mood. Gbogbo àwọn ọ̀rọ̀ tẹ́ sọ yóò tiẹ̀ kò kò bá mi rárá. Not in the mood. Ah, not in the mood. Kí ló ṣe? Mami, hmm? inú mi ò dùn. Inú mi ò dùn rárá rárá. Ọmọ Tòkunbọ̀ ọmọ ọ̀gá mi ní ọ́fíìsì ni. Office, kò sí nǹkan kan tí mo lè ṣe báyìí tí mo ṣe dáadáa lójú ẹ̀ kí n gbélé mi ò mọ̀ gbé ni kí n ṣe yẹn mi ò mọ̀ ṣe ni kí ni mo tún fẹ́ ṣe tó fẹ́ tẹ́ lọ́rùn mọ́ mi ń kọ́ mi lóminú ó dẹ̀ ti sú mi. ṣé ẹ ló wà jọ lójú ọ̀rọ̀ àwa obìnrin ò ló ń ká kú báyìí òun ló gbé lóhùn ló gbé gẹ́gẹ́gẹ́gẹ́ ah, ah. ó ṣàǹfà obìnrin obìnrin lèmi náà ó ṣàǹfà bá ṣe máa ń ṣe àwọn òpó afẹ́ wo afẹ́ jẹ́ kó mọ̀ pé mo lọ gà ni afẹ́ kò yí ẹgbà ah, èmi lọ́gà o gbọ́dọ̀ gbọ́dọ̀ sí mi lẹ́nu àbí jọ dúró. kò sọ oṣù ẹ. wọn san dídé omi ní parọ́ o. ṣé o gbàṣẹ lọ́wọ́ ẹ ni. rárá mọ. o fẹ́ suspend. rárá mọ. kí wàá lè tuntun darí lámù dámilọ kí ni ìdí tó fi ń darí lámù wò ó ìwọ máa ṣe bí wọ́n ṣe ń ṣe lọ láìpẹ́ láì jìnà abẹ́rẹ́ sí lórí dáadáa tó ń ṣe ló ń darí lámù sí. máa ń balẹ̀ sọ bẹ́ẹ̀ ẹ ṣe wọn ṣó ń pawó oṣù ẹ mọ́wọ́ ni. ó yọ ọ́nú owó ẹ. rárá mọ̀. kí ló wá ń darí láàmú fún àwọn ohun tí ẹ ìyẹn ló wá fi kẹ́ ọ́ torí mo mọ̀ náà pé àà ah, ah, gbogbo bí ṣe ń bá ọmọ yẹn wí wà á títà sí ẹ̀yìn ẹ̀ ló dé má wà mo dẹ̀ ọ̀pẹ́ ìtọ́jú wa lẹ́yìn dúdú mi lọ́jọ́ ń jíjẹ. ah màá mi ẹ obi tẹ tún gbọ́rọ̀ lọ. ẹ̀yìn ẹ̀ ló máa wà bóyá ìbò sọ́ọ̀sì. ìwọ ló mọ̀ ó kájú rojú bẹ́ẹ̀ lọ sáà fi bẹ́ẹ̀ fún mi ní kọ́tà tó sọ láàrọ̀ pẹ̀lú ìtẹ̀sẹ̀ máa tún dọ́bù lòun ti fẹ́ fún un. ṣe bí pé màá di ọ̀la àbíjọ́ mi fún ìtẹ̀ tó bá di àárọ̀ làwọn ṣe máa fún un. ṣe káyọ̀ kọ́ ọ̀n ti balẹ̀. sábàlẹ̀ ọkọ̀ balẹ̀. message you there. You can never, you can never be humble to any man. Ah, ah. I have traveled out of the country and purposely did not tell you. So I'm using this medium to tell you it's officially over between us. Ah. ah. she look crazy. I will always love you. boy crazy ni no who does he think he is àrùn ojú jẹ́ kọ̀bọ̀ bùtú tí wọ́n dẹ́kọ̀ ẹ̀kẹ́ kí ni. show me nene is it really over Show, show jilt mi ni ṣó show mí lẹ̀ bẹ́ẹ̀ yẹn ni kò yé mi let me read it again. It's over between us. Is it really over? Ah, kí ni mo now? Why would you tell me it's over? Ah. Ah. Ṣé yé mi o? Báwo lọkùnrin ṣe máa fi mí lẹ̀? Èmi ló yẹ kí n kọ́kọ́ sọ fún pé it's over. Obìnrin ló máa ń sọ̀nà. Hi, ó kà mí ṣá. Okay, I'm gonna text you back and tell you that. I sent my message yesterday network ni ó jẹ́ deliver so it's over it's been over since yesterday anyway it was over yesterday idiot it's over over and out. Oya oya oya now. Madam, Ibakin. And what is the meaning of this? No ò ṣiṣẹ́ mọ́ okay tó bá tẹ̀ ṣiṣẹ́ mọ́ ṣé èmi ló máa ń fún kì ó mọ àti lọ bá secretary kó kó tender resignation letter kó sọ pé òṣìṣẹ́ mọ́ what's my business tó òṣìṣẹ́ mọ́ wàá sọ fún wọn bẹ́ẹ̀ ọmọ ọmọ right thing to do what's the attitude about. did you by any chance smoke something tó ń jẹ́ kórè ẹ̀ máa yí. ó Tòkunbọ̀ àbí kí ló ń pè ná màá nù ẹ̀ pa place ṣé mi ló ń bá sọ pé ṣé mi smoke something ẹ jẹ́ n sọ kíní kan fún ẹ you be doing this for a long o. Really? Me, I'm not working again o. Tó bá yẹ pé bí air condition ló gbé mi dé fún mi dé yìí, èmi máa ma wà wọ. Tó bá dẹ̀ kọ̀ kí bí ẹ ṣe everything, màá nù ẹ bàjẹ́ bàjẹ́ tó pé kò anybody tó lè mú mi sí. Okay? Take your key. And let me tell you something, o ti gba kí ẹ o. N bá pàdé ẹ ní ẹni àǹgù, ẹni kọ̀nà gbogbo pọ́ìntì ń gbà kàtàkùn gbogbo ẹnu mọ́ o. Màá ń rún ẹ yánmayàn. Ó oh, kí ni ìwọ? ṣó yàtọ̀ sáwọn tí mò ń run ni àwọn tí mò ń san five five k fún tí mò ń san three k fún ṣó yàtọ̀ sí wọn ni jẹ́ kí n gbá ìyá ẹ̀ mu màá ń wọ ẹṣẹ léṣe kékeré lọ ṣèrí yìí o ṣùgbọ́n. just take your childish act and get out. Well done. is that? Here, come here, come here, come here. Jellyfish. Do you drive? Yes, I drive. I'm not drive. That's the first, um, first year in university. Please, save the story. I knew you were going to tell a story about it. Take. You're taking me out now. Bye. Madam, let me out file something Shoot. insurance. get in and drive me out. Ṣé wọ́n Get in! Ṣé bí kò ti gba sálárì ni? Ẹ máa ma ṣe yánmọ̀yánmọ́. My dear. <laughs> How are you? Mm. I, checked in your bedroom. Yes, eh, remember? Hey, yeah. I was work today? Fine, thank you. Mm. Only that my driver left. But thank God for Sheifumi. He came to my rescue. Mm. Gbé mi wálé. Mm. Ó ti tán side ní sùúrù nìyẹn. Hmm? Anyway, dúpẹ́ lọ́wọ́ orí ẹ pé Ṣèyí gbé ẹ délẹ̀. Ah, that reminds me, ǹjẹ́ o e in any form kò compensate ṣe fún mi. what for. for his hard work of course. ah uh, i mean he ìwọ tó ti ṣiṣẹ́ látìgbà yìí contract mélòó ló dà tó mú tó mú wọ company <laughs> so ó yẹ kó lè compensate. wọ́n ló mọ̀. Daddy, I need to get to the spa. Five o'clock appointment on phone. you knew you won't be in the office today or they inform me. o they tí mo meeting at two pm o tún sọ fún mi o de mo kí mi ní dírẹ́bà mọ́ ìwọ náà sí lọ́fíìsì báwo ṣe fẹ́ kí n ṣe arrange our meeting? Look, let me let you know that you have a lot of work in the office. So. You have to come kí ló sọ wo wo wo wo wo wo eh yes. good day good day. Um, mo ní kí wọ́n gba àwọn documents ta ló fẹ́ lọ fi ṣe meeting pẹ̀lú àwọn Chinese oh yeah that's true ajo ń lọ ni right. okay ma. Uh, good then it means I don't have to get a cab anymore kò ṣáà sí ìyàtọ̀ láàrin wa àti Saheed tó ń wá mi àbẹ̀ ìyàtọ̀ wà láàrin mi. okay ma tí ẹ bá ti rẹ́dì mo máa wà ní ọ́fíìsì mi ẹ sí mi. okay. mo ń gbọ́ ẹ kí ló sọ ẹ mo ń gbọ́ náà ṣòro pé mo bá yàn sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ni. look mi ti ẹ fẹ́ gbọ́ kọ̀ọ̀kan lórí fún mi show your face i need to see you wá bá mi ilé tí má parí meeting mi yẹ ẹ pè mí time tí má délé má jẹ́ kó mọ̀ ẹ bá kí mi pọ́n mo tí mi bá ti rẹ̀ rẹ̀ lé. Wait And um, who do you expect to carry this? Sorry, ma. Oh, yẹ come mọ iṣẹ́ show, and you should know your place. Sorry, ma. Mo gbé fẹ́ẹ̀ dání òde òde òun yan owó wọ́sùn. Ṣé wọ́n lọ fẹ́ lọ pàṣẹ ń bẹ̀ ni? Well, need I remind you that um, this is a bigger contract, so I hope you're well prepared. Yes, ma. After me. Thank you. Okay, ma. Digan lebi oṣù. wo orí mi níwájú ẹ̀ ẹ̀lẹ́. ọ̀gá mo rí mo mo mo wò ní báyìí ẹ jẹ́ kí n rọra wà bí ṣe mo wò yàn gbogbo nǹkan tẹ́ ṣe ni mo rí. kí ló dé tó ń gbójú sílẹ̀ bá mi sọ̀rọ̀ will you get up now. ọ̀gá ẹ̀yin náà lè sọ pé kí ẹ̀wọ̀n máa wò yín nítorí tí ẹ̀ bá tún gbójú sókè ẹ̀sẹ̀ lè máa sọ pé wọ́n wọ́n wò yín from behind. okay nuisance tó wà mí báyìí nǹkan. Hmm? wọ́n ṣe é fún mi. kò wá lónìí. nuisance tó wà mí nǹkan. wọ́n lọ púpù as in wọ́n lọ pù. that reminds me kí ni wọ́n ṣe mí by ten a.m. in the morning t ti bẹ̀rẹ̀. how many times have I told you pé kò máa clean before office hours kí ló ń ṣe bọ́ọ̀ yìí náà. báwo bá ìtíṣẹ́ bọ̀ lọ get the hell out of this place. Ah. kí ló ń ṣe. I'm sorry, I'm sorry. Oh my goodness! Adamaso, I'm sorry, ma, I'm sorry, ma, ṣe ma ṣe the same. Alabi? Ṣé wà lánàá? Alabi? Hmm? See me my office, please. Now? You mean now? Ah! Oh, God mo fẹ́ yẹ kí n wá ṣe nínú ọ́fíìsì àwọn òun hmm. kí ni nǹkan tó lérò pé kí n wá ṣe o àbọ̀ yà ń fi ibi ṣe fi. mo ní jésù ọkọ̀ mú ìbàlẹ̀ ẹ bá mi yọ̀ ọba mi dé ọba mi dé àti pé kíní ìmọ́lẹ̀ báwo. ó dàbí ṣọlá ti bá mi gbé báàgì yìí bọ́lẹ̀. bẹ́ẹ̀ ni ṣé kò sọ fún mi. ó ṣàmùwé máa ṣe bálabàla kò sọ fún mi láti bá mi yóò ti dúró dè ń tàwọ èmi ti lọ. ok ma. mo lọ sọ́jà kí ló dé o lọ bí iṣẹ́ ni àmọ́ ah, wọ́n kàn fún mi ní ìsinmi ọlọ́jọ́ díẹ̀ náà ní kíkọ́ fi sinmi. Hmm. bẹ́ẹ̀ni. kò burú gbà yẹn ṣé kò sáà ṣìṣà. àárọ̀ ah, náà kò sí. òbúrú tọ́jú ilé ìwà mi lọ́dẹ̀ mi ok ma ẹ bá ń ra fruit bọ̀ ṣẹgbọ́n ma. hello ṣe yí fún mi. hello. Ah, ṣé òun ní wá sọ́fíìsì mi. o ò ìwọ lè máa sọ̀rọ̀ báyìí o ti gbàgbé bó ṣe máa ń sọ̀rọ̀ burúkú sí mi. tó máa sọ̀rọ̀ ṣàfùṣàfù tó máa tẹ̀lé yàmàyàmà bíbí wọlé kan lọ́lọ́run dáyé fún o ti gbàgbé ọjọ́ àti sùn bó jẹ́ ń sọ fún ẹ mi ò ṣiṣẹ́ mọ́ ẹ̀díṣẹ́ yín. Ah. ẹ kí ni mo ṣe fún ẹ kí ló ṣẹlẹ̀ báyìí. wo kí ẹ̀ ń sọ fún ẹ I am no longer interested in your job ọlọ́run máa pèsè èyí tó dáa ẹ̀díṣẹ́ yín mú. bó ṣe yí fún mi o lè ṣe báyìí fún mi náà. Eh? We have four more days to, go. You can do this. Ó dàbọ̀. Nonsense. Ṣé wọ́n lè kọ́ lọ́mọ olówó yìí? Ga. Ah, Màámi, ẹ gbàgbé nǹkan yìí. Ìgbà tí mo gbàgbé wà ní mo ní kí n wá kí n wá mú. Ọkọ mi, ṣe pẹ̀lẹ́ o ṣe pẹ̀lẹ́ o ìsọjú bẹ́ẹ̀ lọ ó dàbọ̀. ẹ ṣe máa mi ẹ máa yáṣọ kí ló dé kí ló dé wọlé kan ni kò sí nǹkan tó lè ṣe tó lè tẹ̀ ẹ́. Mm. àti kí ṣẹlẹ̀ ṣé fún mi ó mọ̀ mọ̀ òṣìṣẹ́ mi. Ah, kí ló máa ṣe báyìí bó ṣe ń tẹ́wọ́ kí ló máa ṣe bíi ti báwo do you know his house. rárá bob máa gẹ̀tẹ̀ ní secretary ṣí ibi tá a máa ń kó files our staff sí look for his house address something we need to go tomorrow. okay ma please ní ọlá hurry up i'm in trouble i'm in trouble this guy is crazy i didn't expect this from him he's so crazy hey, i'm in trouble. this is nonsense now you just decided to leave work what kind of nonsense is that no who does that in an organization where you've been paid you just decide to leave work ta ló ṣerú Tell ta ló tender resignation letter if you fẹ́ mọ̀ that is height of incompetence now. Are you done? No, I am not. And you will listen to me for as long as I keep talking. Okay. I don't talk. Um, Tokumbo, let me tell you something. I don't have anything against you, but I can't work with you mi ò lè tẹ́ gbogbo àwọn nonsense tó máa ń sọ sí mi yẹn náà ah, ah, ṣé kòkó ló pè mí ni mo mọṣẹ́ ìmẹ̀ mo kọ dojú wọn so I know it very well so I won't take any insult from you ṣé ti yẹ I won't take any insult anymore. ah bẹ́ẹ̀ ṣe fún mi ẹjọ́ náà. see Eniola I don't need your pleas anymore my mind is made up and I'm not coming back um, I was about going out please can you take your leave ṣe fún mi ṣe bí mo my mind is made up and I am not going back on it mo fẹ́ máa so please after you. ṣe I'm sorry we have just three days left please. I can't my mind is made up. Really? Please I'm going out. Yeah. Really? Yes. okay please after you. Mm Ehm, ṣe fún mi má bínú ó mọ pọmọdé ṣì ní Tòkunbọ̀ gbogbo nǹkan tó bá ń ṣe ẹ máa kàn bá mi correct ẹ ni ẹ tó náà bá ní enough experience ẹ á gbọ́n jù báyìí lọ. Hmm? okay then okay o ṣe tó bá jẹ́ bẹ́ẹ̀ ni no problem just continue to be the good boy you are. Mm? All right then. Daddy, how far? Any luck? Has he picked Chico? No, could pick ẹ. Um, more little pé bíbọ̀ ẹ she, ṣe tí pick call and tí pick tẹ̀ Whatever you put bẹ́ẹ̀ ń pò tíjẹ́ kó bínú pátápátá with your attitude. Eh, wo daddy, my attitude aside, níbo ni mo ti fẹ́ rí estimator mi wò eh, It's close already ṣorí nǹkan tí mi fẹ́ sọ fún ẹ tó kún bọ̀ ó ní wípé however you're going to do it we must not lose the job gbogbo ọgbọ́n tó bá gbà fún ẹ a gbọ́dọ̀ lose iṣẹ́ gbogbo bó bá ti fẹ́ ṣe owó ẹ ló wà bá tó bẹ̀rẹ̀. dadi dadi what am I gonna do now? It's not even picking anybody's call. Kí ló ń ṣe bọ̀bọ̀ yìí? Should we keep an appointment? Oh, okay. It means I'll have to go myself. Um, going after. What do you want? Wait, wait, what? Wait, wait, what? But I thought he, he said it was 2 p.m. Congratulations, ma'am. Did she know about this? Congratulations, man! <laughs> Congratulations. Congratulations. go, please. Àrígbà tó tẹ́. Ó tẹ́. Seriously, no. Eh. Kàtẹ́ má ṣe. Nǹkan tó ga ti ń ṣe lẹ́njọ́ mẹ́ta yìí kò fọ́nì o. Inú ìwú bóga ṣe múra lẹ́njọ́ mẹ́ta yìí. Hmm, kò bá rí kí ni tiẹ̀. Ah, ojú ìwé máa kọ ṣe gbogbo ojú mi ò rí nǹkan mi mọ̀ àfọ̀gà ọlọ́run yà ojú ìkó bá mi o. wọ́n á wọ̀ padà sáàkì níbi iṣẹ́ yìí. tó bá jọ máa kó bẹ́ẹ̀ kó bẹ́ẹ̀ náà ni. ẹ má jẹ́ kó bá mi ẹ ìbò mo ti fẹ́ ríṣẹ́ ah, ah, ṣé wọ́n á sáàkì níbi iṣẹ́ ni. well as for me i am classy sassy beautiful and i've got five years experience no shade. <laughs> ọlọ́run ló ń burúkú láwọn sọ pé kí nìdí. àwọn ọ̀tẹ̀ wọn ò ní ṣàǹtó káàkiri ìwọ. àtọ́dún tí mo ti mọ̀ ẹ́ tí mo ti débi iṣẹ́ yìí ló ti máa ń polówó ń polówó máa ń polówó mi mo máa kúrò I want to live o oh. I'm classy I'm beautiful I'm this I'm that o ò dẹ̀ kú omi bá iye ò dẹ̀ ní kó da increase the salary ẹ̀ o. kí ló kún ẹ ṣọgbà ẹ kí ló kún ẹ. Mm-hmm. jọ níbo ni bá rò mí wà nù. ó wà bẹ́ẹ̀ lọ Google. keyboard ńkọ́ ó wà ta èmi la ò ní yọ bá a ti fẹ́ rí bẹ́ẹ̀ náà lórí èmi la ò ní yọ sí. ìwà tọmọ bá ń wù sóbì àdúrà ni bí wọn bá ṣe dáadáa sóbì àbá bó dẹ̀ ṣe dáa kejì náà àbá ń gbogbo ìwà dáadáa tó ń wù sí mi èrè ẹ̀ ló ń kó yìí gbogbo rẹ̀ ṣe ń gbọ́rọ̀ sí mi lẹ́nu èrè ẹ̀ ló tó ń kó yìí ṣé I really appreciate everything you have done for me ma ẹ ṣé ma I love this girl so much I mm. do love her. mo mọ èmi Eh, mọ eré eré igi hmm. àṣekọ ẹmọ ẹdín orí táwa gan fi ṣe bí òkúrò ń bẹ èmi náà ti rí mo ti. Tókunbọ̀. ṣé àbí àbí what happened. I'm fẹ́. Don't say anything. I am very sorry too. I shouldn't have reacted that way to you. I'm sorry. I'm in love. Uh-uh. I'm in love. Mom, hmm. thank you so much. Hey, I'm in love. jùlọ lọ́dọ̀ ọlọ́run ṣé bàbá yín irú ayé òrèé o lálàá lọ́sàn-án àti lóru ṣòtú ayẹ kojú mi kó rí bí wà ẹ o. But I know there is a man up there tó máa ṣẹkún mi dẹ̀rín o. Ó ṣùọ́ mi ó dá mi lójú mo mọ̀ oníṣirò ni mí ó yé mi o ọpẹ́ ló máa end story mi dá mi lójú àánú rẹ ni mo nílò bàbá mi ò sílẹ̀ kúure oníṣirò ní ilé